أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعبده ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم à ń kí yín káàbọ̀ sí orí ètò wa ètò yín Barika Jimoh èyí tí à ń mú wá láti ẹ̀ka tó mójútó kíkọ àti kíka ìròyìn campus radar tó kalẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga fún ìmọ̀ ọ̀gbìn tìjọba àpapọ̀ nílùú Abẹ́òkúta. Atọ́kùn ètò náà kò tíì yípadà. Èmi náà ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín Abdulhafiz Dúrósanyà. Ní ètò tẹ́lẹ̀ tòní, ọpẹ́ ni a máa pọ̀jù nínú ọ̀rọ̀ tí a máa bára wa torí wípé ọ̀rọ̀ èmi àti tìrẹ ó já sí ọpẹ́. Ọlọ́run ọba náà sí ọpẹ́ tó sí. Àníṣálẹ̀ máa fún ọba náà, àníṣálẹ̀ máa fún ní ọpẹ́ náà. Àwa ń fi kíkí tó lọ́lá jùlọ ní, kíkí tó ṣe wípé òun ni a máa fi kí wa. Bo bá dijọ́ gbéǹde àlìkìyámà. Pẹ̀lú gbólóhùn Assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Kí àlàáfíà kó máa bá gbogbo àwọn olùgbọ́ ètò yìí. Kí Ọlọ́run ọba kó máa dùn wá ní ládá sálámà. Àmín. Gẹ́gẹ́ bí a ti sọ pé ètò talẹ́ yìí ọpẹ́ ni a máa pọ̀jù ń bẹ. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah. A ṣe ìyìn fún Ọlọ́run ọba. Alhamdulillah ẹ̀yin tó sí Ọlọ́run ọba, ọba wo ni Al-Wahidul Qahhar, ọba ọ̀kan ṣoṣo, ọba tí ò lórogún, tí ò lọ́bàkan, tí ò bímọ, tẹ́nìkan ò sì bí. Lam yalid walam yulad. Ọba náà ni a ó máa dúpẹ́ fún ní alẹ́ yìí. Torí ọba náà ni ó ṣọ́ wa láti Ramadan tí níbi ta fi kọ́ ní ọdún tó kọjá títí wá di Ramadan ti ọdún yìí. Ó bá wa láyé, ó bá wa láàyè, ó tún wá bá wa láàyè dáadáa. Ọ̀rọ̀ wa tọ́pẹ́ àbọ̀rọ̀ wò tọ́pẹ́. Gbogbo ẹni tí ń gbétò náà kẹ́ni kálukú ká máa ní Alhamdulillah. Kí ló máa dé táwa máa ní àwa ò ní dúpẹ́? But a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahim. ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما لو باء بصره من القرآن الكريم ما يفعل الله بعذابكم كني Àwa kí ni a ó máa ni lára fún? Ọlọ́run Ọba ní kò sí nǹkan kan tóun òun fẹ́ fi ìnira ṣe fún wa. Ọlọ́run Ọba ní kò sí nǹkan tóun máa fìyà jẹ wá fún. Mā yafʿalullāhu biʿadābikum. Kí ni a fẹ́ fi ìnira bá yín fún? Kí lẹ fẹ́ fìyà jẹ yín fún? In shakartum. Níwọ̀n ìgbà tí ẹ ṣe kí ni? Shakartum. Tí ẹ̀yin bá ń dúpẹ́. In shakartum tí ẹ̀yin bá ń fi ìmoore hàn, In shakartum tí ẹ̀yin bá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba, wa amantum tẹ̀ tún wá ní ìgbàgbọ́ nínú Ọba ọ̀kan ṣoṣo, wa amantum tẹ̀ ní ìgbàgbọ́ pé lẹ́yìn Ọlọ́run Ọba kò sẹ́lòmíràn, wa amantum tẹ̀ ní ìgbàgbọ́ wípé lẹ́yìn Ọba òun nìkan lẹni tí ẹ gbára lé, tí ẹ gbọ́kàn lé pé gbogbo ìṣòro yín pátá, òun nìkan ló lè bíyà ẹ. Wa kana Allahu shakiran alima. Nítorí pé kí ni o, ọba wo ni ọba tí à ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí, ọba olópé ni. Shakiran alima, ọba olópé ni, ọba tó tún mọ́ ní mímọ̀ ni. Kò sí ǹkan láyé yìí tí a máa ṣẹlẹ̀ tó lọ́hun ní mọ̀ ń pa ẹ̀. Torí kó tó ṣẹlẹ̀, ó ti mọ̀ kó máa ṣẹlẹ̀. Ọ̀rọ̀ wa Tọ́pẹ́, àbọ̀ ọ̀rọ̀ wọ̀ Tọ́pẹ́. Ọlọ́run ọba, ó tún ń bá wa ṣe àdéhùn. Ọlọ́run ọba nìkan ni ọba tí a máa ṣe àdéhùn tá sì máa mú Ọlọ́run ọba ní, Ọlọ́run ọba ní, "La'in shakartum la'azidannakum." La'in shakartum lazidannakum. Tí ẹ bá ń dúpẹ́, màá máa ṣe àlékún ẹ̀. La'in shakartum. Tí ẹ bá ti ń fi imore hàn, lazidannakum. A ó máa ṣe àlékún ẹ̀, àlékún, àlékún oore. A ó máa ṣe fún yin. Wa la'in kafartum. Ọlọ́run Ọba bó ṣe sọ fún wa pé àwọn tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá ń dúpẹ́, ó sọ pé àwọn máa ṣe àlékún ẹ̀. Ó tún wá ń jẹ́ kí wa pé wá lá ǹkan farutun. Àwọn tí wọ́n bá ń ṣe àìmọ́ore sí gbogbo nǹkan tí ẹ̀wà Ọlọ́run bá tá ṣe fún wọn. Wà lá ǹkan Àwọn tí wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá. Iná àzábí la Dájúdájú o, ìyá ẹlẹ́ta eléro ni a ó máa fi jẹ wọ́n. Ọlọ́run bá ní àwọn tí wọn ò bá dúpẹ́ àwọn kàfárọ̀. Ọlọ́run ní òun á máa ìyá ẹlẹ́ta eléro azabla shedid ìyá tó le koko a máa bá wọn, àwọn máa fi ìyà bẹ́ẹ̀ àwọn á fi jẹ wọ́n. Ṣé ọ̀rọ̀ tèmi àti yín ṣé tó pé àbí ò tó Torí ni a ní pé alẹ́ tòní a ó fi dúpẹ́ ni torí ọ̀rọ̀ wa tó pé kò ju ọpẹ́ lọ torí ọpẹ́ náà tún ni. Ó tó pẹ́, ó tó dèédé ọpẹ́. Kí Ọlọ́run ọba kó má ṣaláì gbọ́pẹ́ ẹnì kankan wà. Ní a ó máa fúnra ní àwọn ìṣítí kéékèèké lórí oṣù tí a wọlé tán yìí. Oṣù àlùbáríkà tó wọlé tọ̀ wá, oṣù ìdùnnú tó wọlé tọ̀ wá, oṣù àforíjì tó wọlé tọ̀ wá. Ah! Èmi máa dúpẹ́ fún Ọlọ́run ọba o. Mo máa dúpẹ́ fún Ọlọ́run ọba. Ọba tó ṣe kíni, ọba tó jẹ́ kí èmi tún oṣù yìí kó tún ṣojú ẹ̀mí tèmi. Èmi ń dúpẹ́, èmi ń dúpẹ́ o. Mo mọ̀ pé mo mọ ore. Àbí ẹ ò mọ̀ pé àwọn kan ní àjọ ń gbọ́n pé a máa kí a ṣámọ́ lọ́la tí ilẹ̀ ọ̀la kò máa mọ́ bá wọn. Allahu Títóbi Ọlọ́run ọba àwọn nǹkan àjọ kí tàràwí àkọ́kọ́ ni. Mọ̀ ọ́n bá wá jẹ sàárì Ramadan àjẹ́ ọjọ́ àkọ́kọ́. Ṣé ah Ọlọ́run ò kà wá mọ́ wọ̀nyẹn? Ọlọ́run ò jẹ́ kí ah Alhamdulillah. Ọlọ́run mà dúpẹ́ o. Ọlọ́run mà dúpẹ́ o. Àwa mà fẹ̀mí ìmoore hàn sí ẹ. Ah Nàìjíríà le Nàìjíríà le kò sí ẹni tó fẹ́ kú. Kò sí tó fẹ́ kú. Ó lóhùn, ikú tó yáwọ́ má fi pa ẹnì kankan wà. Má fi ikú tó yáwọ́ má fi pa ẹnì kankan wà. Oṣù tá ń bẹ́ ń bẹ̀ yìí jẹ́ ká rérè ń bẹ, jẹ́ ká rí èrè kó ń bẹ. Oṣù náà ni oṣù àforíjì. Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tá bá ṣẹ̀ pátá, Ọlọ́run á forí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ọlọ́run á forí ẹ̀ṣẹ̀ wa jì wá. Má jẹ́ ká, má jẹ́ ká, má ṣe wá ní ẹni tí a máa jọ̀sọ́ nínú àwẹ̀. Àdánwò tí máa ń dé bá ẹ̀dá tí a fi máa jọ̀sún nínú àwẹ̀. Ọlọ́run má mà jẹ́ ó dé bá ẹni kankan wa. Ẹ gbádùn, ẹ gbọ́yé. Àwọn nǹkan, àdánwò kan a máa dé bá tí èèyàn ní máa, èèyàn ní láti fi àwẹ̀ lẹ̀. Olúwa máa jọ̀sún. Yàtọ̀ sí tàwọn obìnrin tá a mọ̀ sí pé wọ́n a máa ṣe nǹkan tó bá já, tó bá ń pé nǹkan náà wà ní àsìkò tí à ń gbà àwẹ̀. Ìyẹn kì í ṣe nǹkan, àmọ́ àwọn ìyẹn àdánwò kan a máa dé. Ara àdánwò tó ga jù tó ga jù ní ayé yìí, òun ni àìsàn. Òun ni Ọlọ́run fi ní pé àwọn aláìsàn kí wọ́n ṣe kín ni kí wọ́n fi àwẹ̀ lẹ̀. Ọlọ́run ní pé kí àwọn aláìsàn kan ṣe kín ni kí wọ́n fi àwẹ̀ lẹ̀. Torí Allahu bikum al-yusra wala yuridu bikum al-usra. Ọlọ́run ò fẹ́ ìnira fún wa o, ìdẹ̀kùn ni òun jẹ́ ni òun fẹ́ fún wa. Ọba tó ń sọ fún wa pé òun ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún wa, ó tún fún àwọn kan ní exemption. Exemption náà, á nǹkan Ọlọ́run á Ọlọ́run máa tóbi lọ́ba o, èmi máa dúpẹ́, mo máa dúpẹ́, mo máa dúpẹ́, èmi máa mórè. Gbogbo ẹ̀yin tí à ń gbọ́ ètò lálẹ́ yìí, gbogbo wa pátá kí a ka kún sínú ọpẹ́, ẹ ká kún sínú ọpẹ́ torí kò àánú la rí gbà. Agbára wa kọ́, àdúrà wa kọ́, ìmọ̀ wa kọ́, ọgbọ́n wa kọ́ ló gbé a ibi tí a dé lónìí. Àmọ́ àánú la rí gbà. Ọlọ́run ọba tí ó ti ṣíjú àánú rẹ̀ wò wá, tó ní kí Ramadan ọdún tọdún yìí kó bọ́ wa láyé. Ọlọ́run o, èrè tí ń bẹ́ ń bẹ̀, àǹfààní tí ń bẹ́ nínú oṣù yìí, Ọlọ́run o, má má jẹ kó fò wá dà. Má jẹ kí àǹfààní náà má jẹ kó fò wá dà. Gbogbo wa pátá, pátá, pátá ni ká, ká fi ìdùnnú parí àwẹ̀ ọdún yìí. Má jẹ à jẹun ta bá rí iwọ Ọlọ́run, ohun bá wùn wá ni ká máa jẹ. À Ọlọ́run, má jẹun, má jẹ ká jẹun ta bá rí, ohun tó bá wùn wá ni ká máa jẹ. Má jẹ à fi inú bíbí, ìnira, má jẹ ká fi gbàwẹ̀ ọdún yìí. Má jẹ à fi ìnira gbàwẹ̀ ọdún yìí. Má jẹ ká gbánu rójú jẹ àti rójú mímu. Àwọn kan wọn ò ní ìkápá kankan lẹ́yìn pé kó ṣe kíni, kó fomi gbàwẹ̀, kó fomi ṣínu. Á ah, ìwọ Ọlọ́run ọba o. Máa pèsè fún wa, pèsè fún wa torí pé a ti dúpẹ́. O sì sọ pé ẹni bá ti dúpẹ́, àlékún ni a máa bá. A ti dúpẹ́ èyi to a ti dúpẹ́ tòní. Ọlọ́run o, tọ́lá àlékún tèní ni kó fi jẹ́ kí tọ́lá jẹ́ kó tún lékún tèní torí pé àwa yìí o, a dúpẹ́ lọ́dọ̀ rẹ Ọlọ́run ọba. Ọlọ́run o, ètò ta ṣe lálẹ́ yìí, a fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Ọpẹ́ lọ̀rọ̀ wa tọ́ sí. Ọpẹ́ kò sí ohun tí ó ju ọpẹ́ lọ àfi kó máa jẹ́ kó máa ṣe kíni kó máa ṣe déédé ọpẹ́. Ọ̀rọ̀ wa tọ́pẹ́, òun ni a fi wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lálẹ́ yìí. Àwa mú oore, a mú oore. Ọlọ́run ọba tó fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa láti ọdún tó kọjá. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti sọnù, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ni ó ti lọ ẹlòmíì wọ́n ti ẹ̀ rí ara ẹ̀ mọ́, wọ́n ti ẹ̀ mọ wọn ò mọ ibi tó lọ, wọn ó rìn lọ. Àwa wà níbí, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ní plan fún oṣù Ramadan yìí pé "áà oṣù yìí màá ṣe báyìí, báyìí, báyìí." Ọlọ́run sì kádàrá pé oṣù náà kò bá wọn láyé. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wà ní orí hospital níbi tí wọ́n ti ń gba àwẹ̀ Ramadan tèmi. Àwọn òmíì wà nínú ẹ̀wọ̀n tí wọ́n ń gba àwẹ̀ níbí pé nǹkan tó bá ti fún wọn náà ni wọ́n máa jẹ. Ah! Ọlọ́run, àwa máa dúpẹ́ o. A máa dúpẹ́. Ọlọ́run ọba Ládá tí ń bẹ bí kí o máa dúpẹ́, má fi dùn wá, má fi dùn wá. Wa la ilaha illallah. Wa Muhammadur Rasulullah Sallallahu Chicken portrait ò bá dàrú, FUNAAB wa Federal University of Agriculture Abẹ́òkúta Ọlọ́run máa jẹ́ ó túká. Tí kò bá túká, ìpínlẹ̀ Ògùn lápapọ̀ Ọlọ́run má jẹ́ dàrú. Tí ìpínlẹ̀ Ògùn bá dàrú, orílẹ̀ wa Nàìjíríà Ọlọ́run bá a pètò síbẹ̀. Ọlọ́run bá wa pètù síbẹ̀. Ọlọ́run má ní wa lára, má ní wa lára. La ilaha illallah. Àwọn olùdarí wa pátá Ọlọ́run bá wa kó sí wọn nù. Ọlọ́run bá wa kó sí wọn nù. Ọlọ́run wa bá wa kó wọn mọ́ ṣe, wa bá wa kó wọn mọ́ ṣe. Torí aláìmọ̀ ni gbogbo wa Àmọ́ ìwọ lọba tó mọ̀ tán, ìwọ lọba gbogbo nǹkan. Wá tọ́ wọn sọ́nà, má jẹ kí ṣìṣe, má jẹ kárí dààmú, má jẹ a rí wàhálà. Gbogbo àwọn adarí campus leader ó tó ká máa kí wọn kú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láti máa gbérù àwọn ètò báyìí kalẹ̀ ká lè máa rántí Ọlọ́run Ọba. Ọlọ́run o, àwọn tí wọ́n papọ̀ tí wọ́n jọ dé ètò yìí kalẹ̀. Ládá tí ń bẹ́ bí kí eeyan máa ṣe irú àwọn nǹkan báyìí Ọlọ́run máa fi dùn wọ́n, máa fi dùn wọ́n láéláé. Gbogbo wa pátá náà, ẹ̀ṣẹ̀ ta dá, èyí tó dá sí wa lọ́rùn, èyí ta mọ̀ọ́mọ̀ dá, èyí ta mọ̀ọ́mọ̀ dá, Ọlọ́run máa forí ẹ̀ṣẹ̀ wa jì torí ẹ̀ṣẹ̀ ní ń dènà àdúrà. Ọlọ́run wá fowó ẹ̀ṣẹ̀ wa jì wá. Tó bá fowó ẹ̀ṣẹ̀ wa jì wá tán, Ọlọ́run máa ṣàlàyé kẹ́ wa. Allahumma ya hayyu ya qayyum, ya dafi'u ya qahhar, ikariman aghathani biduri bi qaharika, ya man akhraja adama min jannati wa radahu, wa ya man daraba ayuba shafahu, wa ya man ja'ala a'da'i li musa najahum, wa ya man rafa'a isa ila samahu. يا من جعل يوسف في بطن يوسف ويخرجه ويا من نجاه نوح وقومه من الطوفان ويا من سلم إبراهيم من نار نمرود سلمنا من كل فصل والحزن والهم والغم والدور والشهر والفقر والمرض ومن كل ذي شار مصائب الدنيا والآخرة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ويا من أخرج يوسف في جبة الجب وزياده بالوزن يا قديم الإنسان إنسان القديم يا داهم يا قيوم يا كريم حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل ويا من أخرج يوسف في يا قديم يا داهم يا قيوم يا كريم حسبنا الله ونعم الوكيل نعم نعم الله ونعم النصير وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له وكشفنا ما به من دوري وآتيناه أهله ومثله معه رحمة من عندنا وذكرى للعابدين حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم